الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ẹ̀sìn الوالدة lu في كماسي kí ẹ bó ti ṣe yé wa nínú alukur'an àti sunna sunna ni alislam alislam yìí oore olúwa wa ni tó máa fi ń ṣe ẹni tó bá fẹ́ oore olúwa wa ni tó máa ń gbé jìnnà sẹ́ni tó bá wù kìí ṣe nítorí pé ìwọ máa ṣe àbí nítorí pọ́gbọ́n ló ṣe bára rẹ nínú ẹ̀sìn islam kìí sì ṣe nítorí pé ìwọ ò máa se àbí nítorí pé ó burú ní òjò kò ṣe islam ìkẹ́ olúwa oníbẹ̀ pẹ̀lú ẹni tí ń ṣe islam ìṣèdọ́gba rẹ̀ lọ́sẹ̀ lórí ẹni tọkọ̀ láti ṣe islam ìkẹ́ rẹ̀ tó fi mọ́ ṣe islam ìkẹ́ rẹ̀ náà ni ó fi fi ọ́ sálẹ̀ jẹ́ nà tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ìṣèdọ́gba rẹ̀ tó fi mọ́ ọmọọ̀sẹ̀ islam ìṣèdọ́gba tó bá fi lè kú lórí àìsè islam iná lòun ò fi wọná tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù nígbà tí àwọn èèyàn bá jẹ́ kèfèrí tí wọ́n kọ̀ láti ṣe islam ọ̀rọ̀ islam a máa bí wọn nú a máa ṣe wọn níbà kì í jẹ́ kí wọ́n gbádùn rárá rárá wọ́n máa wá wá gbogbo ọ̀nà láti pé káwọn tiẹ̀ fòpin sí bíbẹ̀ ẹ̀sìn islam yìí wọ́n á máa gbìyànjú bí káwọn páwọn pa ìmálẹ̀ olúwa ẹlẹ́dàá wa olúwa wa fi ń yé wa nínú ọ̀kan nínú àyàtà ké wípé tí wọ́n bá fò tí wọ́n bá dẹyẹ tí wọ́n bá tún lọ pọ̀ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n kú òléyìn àtàdá ń jànú kò sí babaláko ẹnìkan tó tó láti pa àmálẹ̀ olúwa olùwà ni yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi walaw kariha al-kafirun wọ́n ń gbèrò láti fẹnu wọn pa ìmọ́lẹ̀ Allah Allahu yóò sì pé ìmọ́lẹ̀ rẹ̀ kódà kó ṣe pé gbogbo àwọn kèfèrí ọ̀fẹ́ àwọn ẹni tó ń gbìyànjú láti wọ ẹ̀sìn Islam wọ́n pọ̀ gan-an kódà nínú àti ń pera àwọn mùsùlùmí gan gẹ́gẹ́ bí àwọn ọ̀tá islam tẹ́kẹ́ bídíà làwọn ra gbálé gbogbo ń tẹ̀sìn bá ní ká ṣe kọ́ làwọn fẹ́ ṣe bí ìbá ṣe ń tìfẹ́ nú wọn tó ní káwọn ṣe gbogbo àwọn eléyàn náà wọ́n ń pè wọ́n ní mẹ́wàlú min hadmil islam àwọn náà lára ọ̀kan nínú akéènì nínú àwọn àké tí wọ́n ń lò láti fi wó islam dànù ṣùgbọ́n ẹ wò báwọn ọ̀tá ti ṣe pọ̀ tó fẹ́sìn islam nílé àti lóko nínú ilé àti lẹ́yìn àti níta ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara wọn ni wọ́n yà gbèsè ara wọn ni wọ́n ṣe ń sùtà kò sí nǹkan kan tí yàmùyàmù fẹ́ ṣe láti dá reluwé dúró ẹ rí i pé iná lẹ́ńtíríkì eléyìí tá à ń tàn yìí kò sí ẹni náà tó tó nínú wa láti fatẹ́gùn ẹnu rẹ̀ fi pa gílóòbù kan lẹ́yìn tí wọ́n bá tàn án lẹ̀ tí èsì kan á múná lọ. báwo wá ló ti ṣe pa òrùn bẹ́ẹ̀ báwo ló ti ṣe pa ìmọ́lẹ̀ òṣùpá bẹ́ẹ̀ pẹ̀lú atẹ́gùn ẹnu rẹ̀ eléyìí tó ṣe pé kò kún abọ́. olùwà ẹlẹ́dàá wa yóò mú kí ẹ̀sìn rẹ̀ ikọ́ tàn ká débi tó fẹ́ kódà kó ṣe pé gbogbo kèfèrí ayé gbogbo ọ̀ṣẹbọ ayé wọ́n gbìyànjú kó má rí bẹ́ẹ̀ àwọn ni ọ̀yà bá gbàrà lọ. sọ eléyìí ó fini lọ́kàn balẹ̀ ìwọ àtẹ̀mí àwọn oníkankan tá à ń ṣe láti má mú kí Islam kó pòórá torí pé tó ló wá bá dáadáa wa ni yóò ti parẹ́ tipẹ́ ṣùgbọ́n tó kù èmi àtiwọ́ kù ọ̀nà nìkan wo gbìyànjú Katatara ìsìláàmù yẹn ká fi ṣoríire sábà wá ìsìláàmù títí wọ́n má fẹ́ kù lọ́dọ̀ rẹ̀ wọ́n má fẹ́ kù lọ́dọ̀ mi wọ́n má fẹ́ kù lọ́dọ̀ tiẹ̀ náà káwọ jẹ́ mùsùlùmí oníkókó tí wọ́n ní káwọ mójútó ṣùgbọ́n ìsìláàmù yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn báwo ni òtítẹ ní parẹ́ ọ lágbára ọwọ́ olúwa ẹlẹ́dàá lọwà kò ní parẹ́ láéláé ṣùgbọ́n bó làwọn ti máa jẹ́ mùsùlùmí táwọn bá jẹ́ mùsùlùmí á àwọn ọmọ kátara wa jáde ṣé islam làwọn náà ń ṣe àpò oríire àwọn obìnrin kan bẹ tá à ń jọ ń gbé ìyàwó wa ni wọn ṣé mùsùlùmí làwọn náà àpò oríire àwọn ọkùnrin kan bẹ tá à ń jọ ń gbé ọkọ wa ni wọn ṣé mùsùlùmí làwọn náà àpò oríire ìpèníjà ńlá ti ń bẹ wọn ju kálukú wa nù torí ẹ èyí tá ní kó o mójútó ní kó o mójútó báwo ló ti ṣe máa tẹ̀mí mùsùlùmí báwo ló ṣe kú lọ́jọ́ tó o kú ní mùsùlùmí àmọ́ ìsìláàmù gángan là ń gbìyànjú kọ́ mọ́ wò dákun lọ́wọ́ abidjoko kọ́sẹ́ńtọ́ bí ọ lélẹ́yìn ọwọ́ olúwa lọ́wọ́ ó sì lẹ́sìn ò lè wo àmọ́ wọ ìwọ gángan fúnra rẹ̀ báwo ni wọ́n ṣẹṣẹ ìsìlá abiolu ẹlẹ́dàá akọ́mọ́pá wa dàtà ìdá abiolu ẹlẹ́dàá wa kọ́ bá wa sọ ìsìláàmù wa dáadáa kọ́mọ́ ṣe wa ní kèfèrí kọ́mọ́ yà wa ń kèfèrí olú ẹlẹ́dàá kó kú mùsùlùmí ilé tí máa wá fa àwọn mùsùlùmí sí tó ṣe ládéhùn fún wa ilé ìkẹ́ ilé ìgẹ̀ alìjẹ́nà olùwàkọ́mọ́sẹ̀lẹ̀ wà wá. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu